Heberu, orí keje nítorí mẹkisédẹ́kì yìí jẹ́ ọba sálẹ́mù àti àlùfáà ọlọ́run ọ̀gá ògo òun ni ó pàdé abrahamu nígbà tí abrahamu ń padà bọ̀ láti ojú ogun lẹ́yìn tí ó bá ọba mẹ́rin jà tí ó sì pa wọ́n ní ìpakúpa ó bá súre fún abrahamu abrahamu fún un ní ìdámẹ́wàá gbogbo ìkógun ní àkọ́kọ́ ìtumọ̀ orúkọ rẹ̀ ni ọba òdodo lẹ́yìn náà ó tún jẹ́ ọba sálẹ́mù èyí ni ọba àlàáfíà kò sí àkọsílẹ̀ pé ó ní baba tàbí ìyá kò ní ìtàn ìdílé kò sí àkọsílẹ̀ ìbẹ̀rẹ̀ tàbí òpin ìgbé ayé rẹ̀ ó jẹ́ àwòrán ọmọ ọlọ́run ó jẹ́ àlùfáà nígbà gbogbo ẹ kò rí bí ọkùnrin yìí ti jẹ́ ènìyàn pàtàkì tó tí abraham baba ńlá wa fi fún un ní ìdámẹ́wàá àwọn nǹkan àṣàyàn nínú ìkógun rẹ̀ àwọn ọmọ léfì ni wọ́n ní àṣẹ láti gba ìdámẹ́wàá lọ́wọ́ àwọn ènìyàn gẹ́gẹ́ bí ìlànà òfin wọ́n ń gba ìdámẹ́wàá lọ́wọ́ àwọn ènìyàn wọn tí wọ́n jẹ́ ìran abraham ṣùgbọ́n mẹkisadẹ́kì tí kìí ṣe ìran abraham gba ìdámẹ́wàá lọ́wọ́ rẹ̀ ó sì súre fún abrahamu tí ó rí àwọn ìlérí ọlọ́run gbà láì ṣe àní-àní ẹni tí ó bá tóbi ju ènìyàn lọ ní súre fún un àti pé àwọn ọmọ tí wọ́n ń gba ìdámẹ́wàá ẹni tí yóò kú ni wọ́n ṣùgbọ́n ìwé mímọ́ sọ nípa Mẹkiṣẹ́dẹ́kì pé ó wà láàyè a lè sọ pé nígbà tí Ábúráhámù san ìdámẹ́wàá Léfì tí ń gba ìdámẹ́wàá náà san ìdámẹ́wàá nítorí a lè sọ pé ó wà ní ara abrahamu baba ńlá rẹ̀ nígbà tí Mẹkiṣẹ́dẹ́kì pàdé rẹ̀ nítorí náà bí ó bá jẹ́ pé ètò iṣẹ́ àlùfáà àti ìdílé Léfì kò ní àbùkù kí ó sì jẹ́ pé nípa rẹ̀ ni àwọn ènìyàn fi gba òfin kí ló dé tí a fi tún ṣe ètò àlùfáà ní ìgbésẹ̀ Mẹkiṣẹ́dẹ́kì tí kò fi jẹ́ ti Árónì nítorí bí a bá yí ètò iṣẹ́ àlùfáà padà ó ní láti jẹ́ pé a yí òfin náà padà ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí wá láti inú ẹ̀yà mìíràn nínú ẹ̀yà yìí ẹ̀wẹ̀ kò sí ẹnikẹ́ni tí ó ní nǹkan kan ṣe pẹ̀lú ẹbọ rírú nítorí ó hàn gbangba pé láti inú ẹ̀yà Júdà ni Olúwa wa ti wá Mósè kò sì sọ ohunkóhun tí ó jẹ mọ́ iṣẹ́ àlùfáà nípa ẹ̀yà yìí ohun tí à ń sọ hàn kedere nígbà tí a rí i pé a yan àlùfáà mìíràn gẹ́gẹ́ bí àwòrán Mẹkiṣẹ́dẹ́kì ẹni tí ó di àlùfáà nípa agbára ìyà tí kò lópin tí kìí ṣe nípa ìlànà àṣẹ tí a ti ọwọ́ ènìyàn ṣe ètò nítorí a rí ẹ̀rí níbì kan pé. ìwọ yóò jẹ́ àlùfáà títí láé gẹ́gẹ́ bí ti mẹlikisédékì. a pa àṣẹ tí a kọ́kọ́ tì nítorí kò lágbára kò sì wúlò nítorí kò sí ohun tí òfin sọ di pípé àwa ṣe ètò ìrètí tí ó dára ju òfin lọ nípa èyí tí a lè fi súnmọ́ Ọlọ́run ìrètí yìí ní ìbúra nínú àwọn ọmọ Léfì di àlùfáà láìsí ìbúra ṣùgbọ́n pẹ̀lú ìbúra ni nígbà tí Ọlọ́run sọ fún un pé. Olúwa ti búra kò ní yí ọ̀rọ̀ rẹ̀ padà ìwọ máa jẹ́ àlùfáà títí láé. Báyìí ni Jésù ṣe di onígbọ̀wọ́ májẹ̀mú tí ó dára ju ti àtijọ́ lọ àwọn àlùfáà ìdílé Léfì pọ̀ nítorí ikú kò jẹ́ kí èyíkéyìí nínú wọn lè wà títí ayé ṣùgbọ́n ní ti Jésù ó wà títí nítorí náà kò sí ìdí tí a ó fi tún yan àlùfáà mìíràn dípò rẹ̀ ìdí nìyí tí ó fi lè gba àwọn tí wọ́n bá súnmọ́ Ọlọ́run nípasẹ̀ rẹ̀ là lọ́nà gbogbo títí láé nítorí pé ó wà láàyè títí láti máa bẹ̀bẹ̀ fún wọn irú olórí àlùfáà bẹ́ẹ̀ ni ó yẹ wá ẹni mímọ́ tí kò ní ẹ̀tàn tí kò ní àbùkù tí kò bá àwọn ẹlẹ́ṣẹ̀ kẹ́gbẹ́ tí a gbé ga kọjá àwọn ọ̀run òun kì í ṣe ẹni tí ó ní láti kọ́kọ́ rúbọ lójoojúmọ́ fún ẹ̀ṣẹ̀ ti ara rẹ̀ kí ó tó wá rúbọ fún ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn bí àwọn olórí àlùfáà àti ìdílé Léfì ti ń ṣe nítorí lẹ́ẹ̀kan náà ni ó ti ṣe èyí nígbà tí ó fi ara rẹ̀ rúbọ nítorí àwọn tí a yàn bí olórí àlùfáà lábẹ́ òfin Mósè jẹ́ ènìyàn wọ́n sì ní àìlera ṣùgbọ́n olórí àlùfáà tí a yàn nípa ọ̀rọ̀ ìbúra tí ó dé lẹ́yìn òfin ní ọmọ Ọlọ́run tí a ṣe ní àṣepé títí láé.